praise god ọlọ́run ayérayé àgbé ọ̀gá nítorí pé wọ́n ní ọlọ́run wa lórí gbogbo etí tí yóò gbọ́ ọ̀rọ̀ yìí ní òwúrọ̀ yìí adúpẹ́ nítorí pé wàá ṣiṣẹ́ agbára nínú ayé ẹnì kankan à ń lọ nínú ọ̀rọ̀ rẹ àti nínú àdúrà Olúwa darapọ̀ mọ́ wa ẹ ṣiṣẹ́ agbára ògo ní forúkọ mímọ́ yín Jésù Olúwa wa àmín. mo kí gbogbo etí tó ń gbọ́ mi níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi lórúkọ Jésù yóò dára fún yín mo fẹ́ ká sáré gba àwọn àdúrà kan ní òwúrọ̀ yìí ṣùgbọ́n ká tó lọ gba àwọn àdúrà yìí mo fẹ́ ká sáré wo ìwé mímọ́ wọ́n máa kà láti inú ìwé Genesis chapter forty nine láti verse one títí dé verse four. Jákọ́bù sì pe àwọn ọmọ rẹ̀ ó sì wí pé ẹ kó ara yín jọ kí èmi kí ó lè wí ohun tí yóò bá yín lẹ́yìn ọ̀la fún yín ẹ kó ara yín jọ kí ẹ sì gbọ́ ẹ̀yin ọmọ Jákọ́bù kí ẹ sì fetí sí Israẹli bàbá yín Rúbẹ́nì ìwọ ni àkọ́bí mi agbára mi àti ìpilẹ̀ṣẹ̀ ipá mi, títayọ ọlá àti títayọ agbára. Ẹni rírú bí omi, ìwọ kì yóò lè tayọ, nítorí tí ìwọ gun orí ẹni bàbá rẹ, ìwọ sì bà á jẹ́. Ó orí àkéte mi. Hmm. Ọ̀rọ̀ tó lágbára ni. Ọ̀rọ̀ tó lágbára ni ìdátadárúbẹ́nì tábà wo ibi tí a kà yẹn ó ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan kan àwọn àṣírí kan tí rúbẹ́nì ò mọ̀ ohun tá a fẹ́ fi gbàdúrà ní òwúrọ̀ yìí náà ni agbára ti tayọ agbára ti tayọ níbikíbi tí o wà tí o ti ń gbọ́ ohùn mi ní inú ohunkóhun yòówù kó lè máa ṣe jọ̀ọ́ mo fẹ́ kó sáré pariwo níbi tó wà yẹn má jẹ́ kí ohunkóhun kó di ẹ lọ́wọ́ sọ wípé màá tayọ láyé hmm. pariwo ẹ̀ lẹ́ẹ̀kan sí wípé èmi lágbájá màá tayọ láyé hmm. jẹ́ kí n sọ fún ẹ kò sí ẹni tó wá sáyé yìí láti wá ṣẹrú ọlọ́run ò dá ẹnikẹ́ni láti wá sìnrò ìdá tá a dá oníkálukú ìdá wípé kí o wọlé ayé yìí kò bẹ̀rẹ̀ sí ní gbé ohun rere ṣe ni rúbẹ́nì ò mọ̀ àṣírí tó sopọ̀ mọ́ ọlá nínú ayé ẹ̀ kò mọ àṣírí tó sopọ̀ mọ́ títayọ kò mọ àṣírí tó sopọ̀ mọ́ ìgbéga hmm, òun ń gbégbé ayé ẹ̀ wípé ibi tó bá já sí náà ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ wa ohunkóhun tó bá ṣẹlẹ̀ sí wa àní àmúwá ọlọ́run ni àní bóyá bá a ti kọ́ ni kí ló kọ́ ńbo ló ti kọ́ ta ló fún ẹ ní ìwé tó kọ́ sí ta ló fún ẹ ní báírò tó fi kọ́ bíbélì sọ wípé ọlọ́run ó mọ èrò tó ní sí wa wípé èrò rere ni ibo lo ti kúnlẹ̀ tó ti kan tó ti yan orí burúkú ibo lo ti kúnlẹ̀ tó ti yan ìpín tí ò dáa jẹ́ kí n sọ òtítọ́ ilé yìí fún ọ aláṣeyọrí ni ọ ẹni títayọ ni ọ ṣùgbọ́n àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nínú ayé rẹ gẹ́gẹ́ bí ó ti ṣẹlẹ̀ nínú ayé Rúbẹ́nì ọ̀rọ̀ la sọ sí ìṣẹ̀dá rúbẹ́nì tí ayé rúbẹ́nì dúró lójú kan náà níbi tí a gbé kàyé bàbá rẹ̀ ń láti máa sọ fún nígbà tí ó fẹ́ tí ó tó àkókò fún láti papòdà ó ní ẹ̀yin ọmọ mi ẹ kó ara yín jọ ẹ jẹ́ kí n sọ ohun tí yóò bá yín ní ọ̀la fún yín ó túmọ̀ sí pé àwọn kan lágbára láti yí ìpín rẹ padà wọ́n lágbára láti yí ètò ọlọ́run fún ayé ẹ padà yéé bá wọn pa òwe tí ò wúlò mọ́ wípé mi ò ṣẹ̀yàn mi ò lépa èèyàn èèyàn kan ò lé mi mi ò bá tèèyàn jẹ́ èèyàn ò lè bá tèmi jẹ́ wo àìmọye ẹni tí ò bá tèèyàn jẹ́ tí ayé yóò sì bá tiẹ̀ jẹ́ àìmọye ẹni tó jẹ́ pé ọjọ́ tó wọlé ayé ni wọ́n ti dá dúró nítòótọ́ ó ń dàgbà nípa ti ara nítòótọ́ ó ríran ọwọ́ ẹ̀ ṣiṣẹ́ ẹsẹ̀ méjèèjì ṣiṣẹ́ ó rìn lọ síbi tó wù ú ṣùgbọ́n ìjọ tí a ti bi tó ti ń jáde nínú ìyá rẹ̀ ibẹ̀ náà la dá dúró sí nínú ẹ̀mí lọ́hùn kò kọjá ibẹ̀ ayé ẹ̀ wà lójú kan gbàdúà sọ fún ọlọ́run níbi tí o wà tó ti ń gbóhùn mi lọ́wọ́lọ́wọ́ pariwo lóhùn òkè sọ fún ọlọ́run ẹ̀yin wo lẹ dá mi dúró tẹ́ni mi ò ní rí eré ògo sáà níbo lẹ wà ẹ ya wèrè gbàdúrà yẹn dáadáa ẹ̀yin wo lẹ dá mi dúró tẹni mi ò ní rere ògo sá nílé bàbá nílé ìyá nílé àna láàrin ọ̀rẹ́ nínú ìjọ níbi tí mò ń gbé ládùúgbò tí mo wà nínú ìlú tí mo wà ní orílẹ̀-èdè mi lórúkọ jésù kristi ó yẹ ẹja wèrè ẹja wèrè ẹja wèrè ẹja wèrè nítorí pé ẹ pinnu ẹ láti dá mi dúró ẹni mi ò ní rí eré ògo sá ẹya wèrè jésù olúwa wa àmín <laughs> ṣòro àdúrà yẹn gbà dáadáa ọ̀rọ̀ la fi dá Rúbẹ́nì dúró bàbá rẹ̀ jẹ́ kó òye àwọn ohun tí òye tẹ́lẹ̀ òye ó ní wo bí yìí o ọlọ́lá ni ẹ́ o ẹni tí tayọ ni ẹ́ o hmm, o gbé ìpín tó dáa wáyé ẹ jẹ́ kí n tútù kà nínú ẹsẹ̀ kẹta yẹn ó ní Rúbẹ́nì ìwọ ni àkọ́bí mi agbára mi àti ìpìlẹ̀ ẹ̀ṣẹ̀ ipá mi títayọ nínú ọlá ẹni títa kò ń ṣe pé kì í ṣe pé ọlọ́lá ni ẹ́ tá a bá ń sọ̀rọ̀ nínú àwọn ọlọ́lá ìwọ tún tayọ ẹni títayọ ni ọ́ ó ní àti títayọ nínú agbára tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn alágbára nínú ayé yìí ìwọ tún tayọ títí ẹ yàtọ̀ àwọn àwọn alágbára tún máa máa tẹríba lábẹ́ títí ẹni torí pé nínú àwọn alágbára ẹni títayọ ni ọ́ ṣùgbọ́n nígbà tó máa parí ọ̀rọ̀ ó ní ṣùgbọ́n ìwọ kì yóò tayọ níjọ́ náà adarúbẹ́nì dúró níjọ́ náà ni ohun tí à ń pè ní embargo ló wọnú inú ayé rúbẹ́nì tó pààlà sí àárín rúbẹ́nì àti títayọ nípa ọlá àti nípa agbára ta ló ti sọ̀rọ̀ ìkorò sí ayé títí ẹ náà hm. ojókòó ń wò olóòṣèyàn tún bá mi gbàgbọ́ lóhùn àdúrà yìí <laughs> ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ ìkorò sí ayé mi tẹ́ni mi ò ní tayọ láyé ibo lẹ wà lórúkọ Jésù ẹ gba ìpalára ẹ gba ìpalára ẹ gba ìpalára gbogbo ẹ̀yin tẹ́ sọ ọ̀rọ̀ ìkorò sínú ayé mi o ò tí ì gbàdúrà yẹn ó jẹ́ pé orúkọ Jésù kò gbà <laughs> gbogbo àwọn tó sọ̀rọ̀ ìkorò sínú ayé rẹ tó fi ọ̀rọ̀ ìkorò ọ̀rọ̀ ìpọ́njú tó fi dá ọ dúró sọ fún Ọlọ́run kí ọlọ́run kó pa wọn lára kó ṣá wọn lọ́gbẹ́ ẹ̀yin ọ̀run ẹ̀ ṣá wọn lọ́gbẹ́ à lórúkọ jésù olúwa ṣá wọn lọ́gbẹ́ ṣá wọn lọ́gbẹ́ ṣá wọn lọ́gbẹ́ ṣá wọn lọ́gbẹ́ ṣá wọn lọ́gbẹ́ ṣá wọn lọ́gbẹ́ ṣáwọn lọ́gbẹ̀ fún mi ṣáwọn lọ́gbẹ̀ fún mi ṣáwọn lọ́gbẹ̀ fún mi ṣáwọn lọ́gbẹ̀ fún mi ṣáwọn lọ́gbẹ̀ fún mi ṣáwọn lọ́gbẹ̀ fún mi ṣáwọn lọ́gbẹ̀ fún mi ṣáwọn lọ́gbẹ̀ fún mi ṣáwọn lọ́gbẹ̀ fún mi lórúkọ jésù olúwa ṣáwọn lọ́gbẹ̀ gbọ́ àdúrà jésù olúwa wa àmín gbọ́ tí a bá lọ sínú ìwé króníkà ìwé ìwé ìwé kronika orí karùn-ún ẹ̀ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ níbẹ̀ ìwé kíróníkà kínní kíróníkà kínní orí karùn-ún a hmm, fẹ́ kó lọ kà á láti ẹsẹ̀ ìkíní kíróníkà kínní orí karùn-ún ó ní ǹjẹ́ àwọn ọmọ rúbẹ́nì àkọ́bí israẹli nítorí òun ni àkọ́bí ṣùgbọ́n bí ó ti ṣe pé ó bà ẹni bàbá rẹ̀ jẹ́ a fi ogún ìbí rẹ̀ fún àwọn ọmọ joseph joseph ọmọ israẹli <laughs> ṣe ẹ gbọ́ mi dáadáa níbẹ̀ yẹn ogún ìbí rúbẹ́nì ní ọjọ́ tí bàbá wọn sọ̀rọ̀ ọjọ́ náà ni a gba ogún yìí ní ọwọ́ rúbẹ́nì ogún wípé kí ó tayọ ogún wípé kí ó ṣe rere ogún wípé kí ó lu àlùyọ ogún wípé kí ó darí láyé àgbà àgbà ṣẹyìn lára ẹ ní ọjọ́ yẹn a sì fi fún Jósẹ́fù wọn kan rúbẹ́nì ni àkọ́bí jósẹ́fù ni ọmọ ìkọkànlá <laughs> rúbẹ́nì ni àkọ́bí jósẹ́fù ni ìkọkànlá ọmọ ṣùgbọ́n nítorí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí bàbá sọ̀rọ̀ wípé nítorí pé rúbẹ́nì ṣẹ̀ ó sì gba ògo lára rúbẹ́nì ó gbé fún ọmọ ìkọkànlá ó ní ìwọ ló máa lò ó <laughs> ah, ta ló bá pàdé ta ló bá ọ pàdé ta ló rìn súnmọ́ ta ló rìn súnmọ́ ẹ ta lẹ́jọ́ wọnú májẹ̀mú wípé àwùjọ wà títí láé ṣùgbọ́n tó jẹ́ pé ń pa ọ lára tó jẹ́ pé ó já ògógbà mọ́ ẹ lọ́wọ́ lórúkọ Jésù irú ẹ̀dá bẹ́ẹ̀ iná kó bọ́ọ̀lù ah, ẹni tó ń bá ọ rìnrìn àjò <laughs> tí ohun rere ń bọ́ sọnù mọ́ ọ lọ́wọ́ lórúkọ Jésù ọ̀run fi iná pín in níyà hmm, bíbélì sọ wípé àgbà àgbà ogún ìbí lọ́wọ́ Rubeni, a sì gbé fún àwọn ọmọ àwọn ọmọ Jósẹ́fù ohun tó wá ṣẹlẹ̀ ń bẹ̀ o gbọ́ dáadáa o ó ní a kì yóò sì ka ìtàn ìdílé náà gẹ́gẹ́ bí ipò ìbímọ hmm. ọ̀rọ̀ tó lágbára ni àwọn ìran ìran kẹrìnlá hmm. nígbà tí tí ògo ti sọnù tí wọ́n lé tí wọ́n ò bá àwọn ọmọ ìran kẹrìnlá náà wá dìde nígbà tí wọ́n gbọ́ ìtàn pé ẹ́n so àwa la ní ògo tí Joseph àti àwọn ọmọ rẹ̀ ń lò a ó padà nígbà tí wọ́n lọ àwọn ọmọ Rúbẹ́ àwọn ọmọ Joseph ló wá ń sọ fún àwọn ọmọ Rúbẹ́nì wípé ẹ a ti gbà yí pé ẹ̀yin ni àkọ́bí ṣùgbọ́n ogún ìbí ta ti jogún ogún ìṣerere ta ti jogún ogún ipò gíga ta ti jogún a ní kà nípa ìtàn ìbímọ o ẹni torí pé ẹ jẹ́ àkọ́bí ká tún wá dá padà fún yín kò pọ́síbù gbọ́ ẹni ẹni tó já nǹkan gbà lọ́wọ́ rẹ o ò lè fi ẹnu lásán bá a sọ̀rọ̀ kó dá a padà o nílò láti gbé ìgbésẹ̀ o nílò láti sáré gbọ́ mi ọlọ́run wa fúnra rẹ̀ ẹni tí tayọ ni so ó ń fẹ́ ká tayọ ọlọ́run ò fẹ́ kó wà ní ipò tó wà yẹn mhm. nítorí pé ọlọ́run wa ó tayọ ẹni tí tayọ ni so ohun tó ń fẹ́ fún ẹ nínú ọ̀rọ̀ rẹ̀ pé èmi mọ èrò tí mo ní sí yín èrò àlàáfíà láti fún yín ní ọjọ́ ọ̀la tó dára èrò wípé kò tayọ ni hallelujah ẹlẹ́ẹ̀kejì èrò tó wá sáyé wọ́n pọ̀ ṣùgbọ́n àwọn tó tayọ àwọn ni ayé dámọ̀ jẹ́ kí n sọ fún ẹ tí wọ́n bá ń ka àwọn èèyàn wọ́n ń ka èèyàn nípa pé ó kàwé ó lọ yunifásitì ẹ̀ ó ṣe master ó ní degree kan ó ní bmm ó ní smm ó ní ibp wọ́n ń kà bẹ́ẹ̀ ohun tí wọ́n ń kà tí wọ́n understand nínú ayé yìí òun ni àwọn tí ó tayọ nípa títayọ la fi ń fi ènìyàn sí ipò nínú ayé wọn lè fẹ́ dárúkọ àwọn èèyàn gidi ní orílẹ̀-èdè yìí lónìí nígbà tí wọ́n bá máa gbẹnu lé kí wọ́n tó bí wọ́n bá kọ́kọ́ dárúkọ Dangote nígbà tó bá máa dárúkọ ẹni méjì sí mẹ́ta wọ́n á pe orúkọ Dangote nítorí pé kíni ó tayọ wọ́n sọ̀rọ̀ nípa ìpè pé ìwé tó kárí o ẹ lọ wò ṣé àwọn tó kàwé ju Dangote lọ wà lábẹ́ ìdí tó fi láti múra sọ̀rọ̀ ayé ẹ nìyẹn nítorí pé ẹni tó bá dákẹ́ tààrẹ àbá dákẹ́ bíbélì Yorùbá orí ẹsẹ̀ àwátì ló sọ bẹ́ẹ̀ hallelujah amen o gbọ́dọ̀ máa lépa títayọ láì ṣe bẹ́ẹ̀ wàá ṣẹrú ẹgbẹ́ rẹ lórúkọ jésù a ò ní ṣẹrú ẹgbẹ́ ẹni tó tayọ nọmba fọ nìyẹn ẹni tó tayọ láyé o máa ń pààrọ̀ àwọn ọ̀rẹ́ ni hmm. tó bá jẹ́ pé àwọn ọ̀rẹ́ tẹ́jọ bẹ̀rẹ̀ tẹ́jọ lọ skul tẹ́jọ ṣe kékeré àwọn náà lẹ́sìn jọ ń rìn lónìí ò tí ì lọ síbi kankan ayé rẹ sì wà lójú kan ọ̀rẹ́ tó mọ̀ ní four five years ago tẹ́jọ gbélé àwọn náà ló ṣe ń pè ní best friend àwọn lẹ́jọ́ àwọn náà ń fẹ́ lámọ̀ràn tí wọn náà ń bá dámọ̀ràn àwọn náà ń ṣe nǹkan tó ń invite tó ń lọ gbọ́ ò tí ì tayọ ò tí ì tayọ ò tí ì tayọ nítorí pé <laughs> ìtayọ ó máa ń pín ènìyàn níyà bẹ́ẹ̀ ni tí títayọ bá wọnú ayé rẹ àwọn tó ń bá ọ rìn tẹ́lẹ̀ wọ́n á fà sẹ́yìn hmm. wàá máa gbọ́ orúkọ oríṣiríṣi tí wọ́n máa fún ọ àwọn kan ló ti gbéraga bẹ́ẹ̀ ìwà tó ń wù tẹ́lẹ̀ náà ló ń wù o ṣùgbọ́n àkókò oyómọ ẹni tó tayọ kì í fi bẹ́ẹ̀ ní àkókò oríṣiríṣi eh, business meeting ló máa máa ní tó àwọn àkókò tẹ́ fi ń ta lúdò tẹ́ fi ń tayọ ọlọ́pọ́n tẹ́lẹ̀ yẹn tí ò sí mọ́ wọn ló ti gbéraga títayọ máa ń pààrọ̀ rẹ̀ ẹni tó tayọ kì í kì í kì í ní kì í kì í kì í dúró sójú kan hmm. ẹni tó tayọ wọn á sọ oríṣiríṣi sí i àwọn ọ̀rẹ́ àṣà fún àwọn kan á fà sẹ́yìn nítorí pé títayọ yẹn á tún mú kó tún darapọ̀ mọ́ àwọn kan tó ti tó ti jù lọ tẹ́lẹ̀ tán tún ti jọ wà ní the same level wọ́ hmm. láti January títí dàkókò yìí irú àwọn sẹ́ẹ̀tì èèyàn wo ló ṣe ń bá rìn àwọn tí ò ráàánú gbà bíi titi ẹ àwọn tó jẹ́ pé tó bá pè wọ́n ní ìsìn pé ah, ọ̀rẹ́ <laughs> nǹkan máa ṣe díẹ̀ fún mi báyìí nísìnyí òun náà tó bá tẹnu bọ titi ẹ wàá gbẹ̀nu dání ni nítorí pé level kan náà lẹ́jọ́ wà ẹ ò tí ì tayọ o nílò àṣẹ àti agbára ti tayọ agbára tí ó gbé ọ kúrò ní ipò tí ó wà lọ sí ipò míì ìwé Fílípì orí kẹta ẹsẹ̀ kẹtàlá àti ìkẹrìnlá Philippians chapter three verse thirteen and fourteen Paul sọ níbẹ̀ ó ní èmi ò tí ì rí ara mi gẹ́gẹ́ bí ẹni tí ọwọ́ rẹ̀ ti bà á ó ní mo ṣì ń nàgà bẹ́ẹ̀ ni mo ṣì ń sá eré ìje yìí o ò mọ̀ pé eré ìje ló wá sá láyé ni ìran ló wá wò ó nídìí tá a fi rán sínú ayé láti darí àwọn kan láti fún àwọn kan ní ìsinmi láti nu omijé àwọn kan nù láti fi ẹ̀rín sí àwọn kan lẹ́nu láti mú ìbànújẹ́ àwọn kan kúrò láti sọ àwọn kan di aláyọ̀ láti fa àwọn kan gòkè ìdí tá a fi rán ọ wá sínú ayé nìyẹn ṣùgbọ́n nígbà tí o bá dúró sójú kan tí ò ń wò tó jẹ́ kẹ́nìkan dá ẹ dúró gbọ́ mi <laughs> wàá jíyìn paul ní mò ń dúró de èrè tó wà tó ń dúró dè mí lẹ́yìn eré ìje yìí gbọ́ mi àwọn tó dá ọ dúró wọ́n ní wọ́n ní nǹkan kan láti sọ nípa ìdádúró rẹ àwọn kọ́ ni ọlọ́run máa béèrè lọ́wọ́ wọn nípa ayé rẹ pé báwo ni ayé rẹ ṣe dúró ìwọ ni wàá jiyàn ẹ̀ ìwọ ni wàá sọ ọ́ ìtàn ayé rẹ ìwọ ni wàá sọ ọ́ nígbà tí o bá dé ibẹ̀ ìdí tí o fi tí tí tí o fi mú ìpín àti àyànmọ́ṣẹ fúnra rẹ ni wàá sọ jẹ́ kí n sọ fún ẹ ọlọ́run ò ní listen sí excuse excuse ẹ mọ́mi lágbájá ló dá mi dúró ńgbà tí a lọ tá a wá dé ibẹ̀ yẹn ló wá sọ pé kémi ò dúró síbi rárá o <laughs> oníkálukú ni yóò ru àìṣedéédéé rẹ̀ hmm ìtàn kan wà nínú bíbélì nígbà tí a fẹ́ gba elijah elijah sókè tí elisha tẹ̀lé nígbà tí wọ́n dé ìkóríta kan elijah láti máa sọ fún elisha pé elisha ó dúró ní jọ́dánì dè mí ọlọ́run rán mi lọ síbẹ̀ yẹn hmm, jẹ́ kémi ò sáré lọ mú padà wá bẹ́ẹ̀ ṣùgbọ́n torí pé elisha mọ̀ wípé èrè kan ń dúró elisha mọ̀ wípé òun láti gba nǹkan kan <laughs> elisha mọ̀ wípé ó yé wípé mi ò wálé ayé láti wá ṣeré èrè ń dúró dè mí àwọn àwọn tí wọ́n fẹ́ tara mi gòkè pọ̀ aràn mi gẹ́gẹ́ bí olórí ni mi ń ṣe figure head oyè yìí yé ó ní ẹskísà ọlọ́run ló ràn yín níṣẹ́ mo gbà ó jọ ràn wá níṣẹ́ náà ni ẹ̀jẹ̀ àjọ máa lọ elijah ṣe lẹ́ẹ̀kíní ó ṣe lẹ́ẹ̀kejì fún elisha ò gbà elisha tẹ̀lé ó ní ibi tó ń lọ yẹn àjọ ń lọ ni nítorí pé ọlọ́run rẹ ọlọ́run mi ni iṣẹ́ tó bá rán ẹ ó jọ rán wa ni ah ò ní sọ mi sáf <laughs> èrè yẹn ò ní fò mí ru mo gbọ́dọ̀ gbà ni ó gbọ́dọ̀ tẹ̀ mí lọ́wọ́ èyí ló fún elisha ní oore ọ̀fẹ́ láti rí agbára tó wà lára Elijah gbà kì í ṣe pé ó gbà á nìkan ó gba ìlọ́po méjì ẹ̀ hmm. ẹ rántí o àwọn kan ti wà lọ́dọ̀ Èlíjà kí Èlíjà tó débẹ̀ o àṣìṣe Èlíjà ni wọ́n ń wò <laughs> ìjọ tí Èlíjà bínú àwọn ni wọ́n gbé jáde ẹ̀rí ìránṣẹ́ Ọlọ́run ló pe rẹ̀ ṣé o pé ìwọ náà ìwọ tó ń gbọ́ mi ìwọ náà wà nínú wọn o bó ṣe ń sọ̀rọ̀ sí pásítọ̀ ẹ̀ o mọ bó ṣe ń bá wọn dìtẹ̀ sí àwọn wòlíì àánú ẹ ṣe mí irú àwọn èèyàn bẹ́ẹ̀ kì í tayọ wọn máa ń dúró sójú kan ni irú àwọn èèyàn bẹ́ẹ̀ níjọ́ tí wọ́n bá ti bẹ̀rẹ̀ irú ìwà bẹ́ẹ̀ ìjọ yẹn ni wọ́n peg ni wọ́n peg ire àti ìṣerere ìgbédìde àti ògo ayé wọn ìjọ yẹn ni wọ́n peg ẹ̀ mọ́lẹ̀ hmm. ọ̀rọ̀ ẹ̀yìn ká jìnnì lẹ́sẹ̀ iṣẹ́ titi wọn nìyẹn kódà bí Elijah àti Elisha ṣe ń lọ yẹ̀yẹ́ ni wọ́n ń ṣe ṣùgbọ́n nígbà tí Elisha gba agbára Elisha mọ bí Elijah ṣe lọ ó lè sọ àwọn òri ṣùgbọ́n wòlíì náà làwọn náà wọ́n ti wà lọ́dọ̀ Elijah tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ kí Elisha tó dé ṣùgbọ́n a gbé agbára fún Elisha nítorí pé ó kọ̀ láti dúró sí ojú kan ó kọ̀ láti wòran ó kọ̀ láti káwọ́ gbéra ó kọ̀ láti máa sọ̀rọ̀ ẹ̀yìn ó kọ̀ láti dìtẹ̀ mọ́ ìran ikọ̀ àtìríjú ọlọ́run eléyìí jẹ́ kí ó lè tayọ láyé nígbà tó ń padà bọ̀ tó dé etí odò ìgbà yẹn ni àṣírí ìwà tí àwọn ọmọ wòlíì tó kù ń wù ló tú síta náà bẹ̀rẹ̀ ni ó tán ojú máa tì í ọ̀gá ẹ̀ ti lọ àwọn bí ó ṣe kọjá ṣùgbọ́n nígbà tí ó mú aṣọ tí ó wé pọ̀ tó nà mọ́ omi tó ní ọlọ́run elijah bàbá mi dà bíbélì jẹ́ kó yé wa pé omi pín sí méjì gbọ́ agbára tó dúró gẹ́gẹ́ bí odò níwájú rẹ tó ní o ò ní rọ́nà kọjá mo pa á láṣẹ lórúkọ jésù níwájú rẹ lónìí ó yá kí wọ́n pín yà <laughs> gbogbo ẹni tó gbéra rẹ̀ sí ojú ọ̀nà rẹ tó sọ pé ò rọ́nà lọ lórúkọ jésù kristi nazareti ni mo sọ idà olúwa ó yá kó ṣàwọn wẹ́lẹ́wẹ́lẹ́ ayé rẹ tẹ̀síwájú látòní lọ gbọ́ <laughs> o nílò láti mú ìpinnu odò Jọ́dánì pín yà sí méjì àwọn ọmọ wòlíì rí ẹnu yà wọ́n àwọn tí wọ́n tó yẹ kí wọ́n jẹ́ ọ̀gá fún Èlíṣà wọ́n tẹríba gbọ́ kì í ṣe nípa ọjọ́ ìbí ẹ kì í ṣe nípa ọjọ́ orí ohun tó ní láyé yóò fi dá ọmọ ìwọ tó ń gbọ́ mi ẹni títayọ ni ọ́ ológo sì ni ọ́ ṣùgbọ́n àti dìde rẹ ó kù sí ẹ lọ́wọ́ bí ó bá jẹ́ kí wọ́n dá ọ dúró ọ̀rọ̀ ẹnu la fi dá Rúbẹ́nì dúró Rúbẹ́nì ò rí àdúrà gbà tí ó fi jáde láyé ìran mẹ́rìnlá wọ́n jẹ ìyà wọ́n gbé ìgbésẹ̀ láti gbà á padà ṣùgbọ́n torí pé àwọn náà mọ àdúrà gbà àwọn ọmọ Joseph sọ fún wọn pé ẹ wo a ti jogun eléyìí náà a kì yóò kà nípa ipò ti ìbímọ hmm, ẹ lọ fi ọwọ́ mú ipò àkọ́bí jẹ́ káwa fi ọwọ́ mú ipò ọlá ọjọ́ orí ni wọ́n ń kà bá sọ̀rọ̀ ẹni ẹ̀ ṣé o mọ ọdún mi ni o mọ ọjọ́ orí mi ọjọ́ orí ẹ̀ ń lọ díẹ̀díẹ̀ ọdún ìtún ti lọ ọdún ìtún ti lọ kàlẹ́ndà lásán ló ń kà o mi ń ṣẹgbẹ́ ẹ̀ i'm twenty something years of age i'm thirty something years of age i'm fifty something years of age kàlẹ́ndà ló ń kà o ò ń súnmọ́ kòtò lójoojúmọ́ ohun tó o bá ṣe ohun tó o bá dà ohun tó o bá jẹ́ ohun láyé yóò sọ ohun láyé yóò mọ̀ kò dáa kó wálé ayé kàn má pìtàn rere nípa rẹ̀ à gbọ́ o gbọ́dọ̀ tún ìwé ìtàn yẹn kọ ẹ̀ a <laughs> lọ gbàdúrà a lọ gbàdúrà a lọ gbàdúrà a hmm, lọ gbàdúrà nítorí àkókò àtúnpàdé lọ́la sọ fún ọlọ́run níbi tó wà <laughs> olúwa ẹ tún ìwé ìtàn mi kọ <laughs> ẹ ṣe kí ni ẹ tún ìwé ìtàn mi kọ hmm. àwọn ohun tá a kọ fún mi tẹ́lẹ̀ tí mò ń rí yìí kò tẹ́ mi lọ́rùn bàbá dìde lónìí tún ìwé ìtàn ayé mi kọ ẹ. Eh, ẹ tún ìwé ìtàn ayé mi kọ káyé mi ó lọ gẹ́gẹ́ bí ìwọ ọlọ́run ti kọ ó yá orúkọ jésù sọdàdúà orúkọ jésù orúkọ jésù ẹ̀mí mímọ́ o bàbá ẹ tún ìwé ìtàn ayé mi kọ <laughs> èyí tẹ kọ tẹ́lẹ̀ wọ́n ti tọwọ́ bọ̀ o olúwa wàá tún ìwé ìtàn ayé mi kọ olúwa ẹ tún ìwé ìtàn ayé mi kọ olúwa ẹ tún ìwé ìtàn ayé mi kọ lórúkọ jésù kí ayé mi ó lè lọ gẹ́gẹ́ bí ìwọ ọlọ́run ti fẹ́ kí ayé mi ó lè lọ gẹ́gẹ́ bí o ti kọ ọ́ olúwa lónìí ẹ kò gbọ́dọ̀ dọ̀la ìwé ìtàn ayé mi olúwa tún kọ olúwa tún kọ olúwa tún kọ olúwa tún kọ olúwa tún kọ olúwa tún kọ olúwa tún kọ jésù olúwa wa àmín pariwo lóhùn òkè sọ fún ọlọ́run <laughs> ahọ́n tó fi èpè sìn mí sọ́nà ahọ́n tó ń sọ̀rọ̀ ìkorò nípa ti tèmi olúwa jẹ́ ó jẹ̀bi lónìí ẹ dá lẹ́bi gbogbo ẹni tó ń fi ahọ́n ìkorò sọ̀rọ̀ òdì sí ayé mi olúwa tìǹà bọ̀ wọ́n tìǹà bọnú ahọ́n náà kẹ́ ẹ dá wọn lẹ́bi ẹ jẹ́ kí wọ́n jẹ̀bi lórí ọ̀rọ̀ mi olúwa ó yá ṣe bẹ́ẹ̀ fún mi ó yẹ sọ́dàdúrà orúkọ jésù orúkọ jésù ẹ̀mí mímọ́ gbogbo ahọ́n tó ń fi ìpè sìn mí sọ́nà ahọ́n tó ń ṣépè fún mi tọ̀sán tòru ahọ́n tó ń sọ wípé mi ò ní tayọ àwọn tó sọ pé mi ò ní jù báyìí lọ àwọn tó ń dá mi dúró àwọn tó ń mú kí omijé ó máa bọ́ lójú mi lórúkọ Jésù Olúwa tiná bọ̀ bàbá ẹ tiná bọ̀ Olúwa tiná bọ̀ Olúwa tiná bọ̀ Olúwa tiná bọ̀ Olúwa tiná bọ̀ jẹ́ kí wọ́n jẹ̀bi lórí ọ̀rọ̀ mi lónìí Olúwa Ọlọ́run wá àti agbára bàbá jẹ́ kí wọ́n jẹ̀bi jẹ́ kí wọ́n jẹ̀bi jẹ́ kí wọ́n jẹ̀bi jẹ́ kí wọ́n jẹ̀bi jẹ́ kí wọ́n jẹ̀bi jẹ́ kí wọ́n jẹ̀bi jẹ́ kí wọ́n jẹ̀bi jẹ́ kí wọ́n jẹ̀bi jẹ́ kí wọ́n jẹ̀bi jẹ́ kí wọ́n jẹ̀bi jẹ́ kí wọ́n jẹ̀bi jẹ́ kí wọ́n jẹ̀bi lórúkọ Jésù Olúwa ṣe bẹ́ẹ̀ gbọ́ àdúrà jésù olúwa wa a máa tún àdúrà yẹn gbà lẹ́ẹ̀kan sí a máa tún gbà lẹ́ẹ̀kan sí ẹ ó sọ fún ọlọ́run ṣọmọ lórí ọ̀rọ̀ dáfídì àìtófẹ́lì jẹ̀bi bíbélì sọ pé ní ìgbà yẹn tí àìtófẹ́lì bá sọ̀rọ̀ ó ní bí ìgbà tí ọlọ́run sọ̀rọ̀ ni hmm. ṣùgbọ́n nítorí pé àìtófẹ́lì gbàbọ̀dè ó sọ̀rọ̀ ní ọdún náà ọlọ́run dáfídì sì kọjú sí ọlọ́run ó ní olúwa ẹ yí ìmọ̀ àìtófẹ́lì pò ọlọ́run sì yí ìmọ̀ rẹ̀ po bó tilẹ̀ jẹ́ pé ohun tó sọ òtítọ́ ọ̀rọ̀ ni ṣùgbọ́n torí pé ọlọ́run yí ipò ọlọ́run dá sí nítorí àdúrà tí dáfídì gbà bí ìwọ náà bá lè sọ lónìí ta ló ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ibi ọ̀rọ̀ ìkorò ọ̀rọ̀ ìpọ́njú ọ̀rọ̀ ìjákulẹ̀ ọ̀rọ̀ wípé kí n kú ta ló ń sọ sínú ayé mi olúwa jẹ́ kó jẹ̀bi nítorí tèmi olúwa dá lẹ́bi orúkọ jésù orúkọ jésù ẹ̀mí mímọ́ gbogbo ahọ́n tó ń sọ̀rọ̀ ìkorò gbogbo àwọn tó ń sọ̀rọ̀ ìjákulẹ̀ gbogbo àwọn tó ń sọ̀rọ̀ jíjábọ́ gbogbo àwọn tó ń sọ̀rọ̀ pé mi ò ní dìde gbogbo àwọn tó ń sọ̀rọ̀ pé mi ò ní rogolo lórúkọ jésù àtàhán àti ẹni tó lahán olúwa ọlọ́run pàtàkì dá wọn lẹ́bi lónìí <laughs> tí iná bọ̀ wọ́n lára dá wọn lẹ́bi tí iná bọ̀ wọ́n lára dá wọn lẹ́bi dá wọn lẹ́bi lórí ọ̀rọ̀ mi jẹ́ kí wọ́n jẹ̀bi à gbogbo àwọn tó ń rojọ́ mi níbi kiri Olúwa jẹ́ ó jẹ̀bi lórí ọ̀rọ̀ mi jẹ́ kí wọ́n jẹ̀bi jẹ́ kí wọ́n jẹ̀bi jẹ́ kí wọ́n jẹ̀bi jẹ́ kí wọ́n jẹ̀bi jẹ́ kí wọ́n jẹ̀bi jẹ́ kí wọ́n jẹ̀bi jẹ́ kí wọ́n jẹ̀bi lórúkọ Jésù Olúwa ṣe Jésù Olúwa wa pariwo olóhùn kì í sọ fún Ọlọ́run Olúwa agbára ti tayọ agbára tí màá fi tayọ nílé bàbá nílé ìyá nílé àná láàrin ẹgbẹ́ láàrin ọgbà láàrin ọ̀rẹ́ olúwa jẹ́ kí agbára náà wọnú ayé mi olúwa gbé agbára náà wọ̀ mí agbára títayọ̀ o ó yẹ bọnú mi lọ ó yẹ dùà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ẹ̀mí mímọ́ agbára títayọ̀ agbára tí wọ́n fi tayọ̀ láyé tí wọ́n fi làlùyọ̀ láyé lórúkọ jésù nílé bàbá nílé ìyá láàrin ẹgbẹ́ láàrin ọgbà láàrin ọ̀rẹ́ nínú ìjọ níbi tí mò ń gbé ládùúgbò tí mo wà olúwa gbé agbára náà wọ̀ mí agbára tí tayọ agbára tí mi ò fi ní ṣèrú agbára tí mi ò fi ní ṣẹrú ẹgbẹ́ lórúkọ jésù agbára tí mi ò fi ní wojú kí n tó jẹun tí mi ò fi ní tọrọ jẹ olúwa gbé wọ̀ gbé wọ̀ gbé wọ̀ gbé wọ̀ Biło mi, biło mi, biło mi, biło mi, biło mi, biło mi, biło mi, biło mi, biło mi, biło mi, biło mi, biło mi, biło mi, biło mi, biło mi, biło mi, biło mi, lórúkọ Jésù, ó yá gbìwọ̀ mi, Jésù Olúwa wa, àmín, lórúkọ Jésù lóhùn òkè kó sọ fún Ọlọ́run. Ìwọ ayé mi gbọ́ ọ̀rọ̀ Olúwa, o ò gbọ́dọ̀ lọ bíi ti bàbá mi. Ìwọ ayé mi gbọ́ ọ̀rọ̀ Olúwa, ìwọ ayé mi ò gbọ́dọ̀ lọ bíi ti bàbá mi. Ah ogun tí bàbá mi jà mi ò gbọ́dọ̀ jà <laughs> ìkórìtà tí bàbá mi dé tó ti ajá wálẹ̀ olúwa mi ò gbọ́dọ̀ já wálẹ̀ ìkórìtà tí bàbá mi dé tí yóò rọ́nà lọ́mọ tí yóò lè lọ́mọ táyé dúró sójú kan olúwa fi ọwọ́ agbára mú èmi kọjá bẹ̀ ó yẹ sọ́dàdùà orúkọ jésù orúkọ jésù ẹ̀mí mímọ́ ayé mi gbọ́ọ̀rọ̀ olúwa o ò gbọ́dọ̀ lọ bí ti bàbá mi lórúkọ jésù kristi ìkórìtà tí bàbá mi dé tí ó lè tẹ̀síwájú ó yá mo gba agbára mo kọjá bẹ̀ mo kọjá bẹ̀ mo kọjá bẹ̀ ìkórìtà tí bàbá mi dé tó jákulẹ̀ èmi kọjá bẹ̀ mo dẹni gíga láti bẹ̀ lọ lórúkọ jésù kristi ó yá gbàdúrà yẹn dáadáa gbàdáadáa gbàdáadáa gbàdáadáa gbàdáadáa lórúkọ jésù olúwa ṣe bẹ́ẹ̀ gbàdúrà jésù olúwa wa jésù kristi olúwa wa ẹ̀yọ̀kan tó kù náà sọ fún ọlọ́run olúwa àwọn wo náà ń bá mi rìn àwọn wo ni mò ń bá rìn ta ló wà láyìíká mi lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà tí ìrìn àjò rẹ̀ tó ń kó báyé mi tó ń dá mi dúró tí ire ń jábọ́ mọ́ mi lọ́wọ́ olúwa ó yá tú láṣìírí fi iná lé ẹni tó ń bá mi rìn tí ògo ń jábọ́ mọ́ mi lọ́wọ́ tí ìrànlọ́wọ́ ń jábọ́ mọ́ mi lọ́wọ́ àá gbogbo ìrànlọ́wọ́ tó yẹ kí n ti gbà gbogbo contract tó yẹ kí n ti gbà ta lẹni tó ń bá mi rìn tí ọ̀nà yìí fi ń dí olúwa ẹ tú láṣìírí ẹ fi iná lé lórúkọ jésù ó yẹ sọ́dàdùà orúkọ jésù orúkọ jésù ẹ̀mí mi wá ta lẹni tí ó ń bá mi rìn ta ni mò ń bá rìn bó tilẹ̀ òun kí n fẹ́ràn ẹ̀ tó bó tilẹ̀ òun kó fẹ́ràn mi tó tó ń bá mi rìn tí ayé ẹ̀ ń di ayé mi lọ́wọ́ tí ògo ń jábọ́ tí ìrànlọ́wọ́ ń jábọ́ àtọ́hún rere ń yọ̀bọ́ mọ́ mi lọ́wọ́ olúwa ẹ tú láṣìírí ẹ fàṣírí ẹ̀ràn kẹ́ fi iná lé ẹ fi iná lé ẹ fi iná lé ẹ fi iná lé ẹ fi iná lé ẹ fi iná lé olúwa ṣe bẹ́ẹ̀ ògo ní forúkọ mímọ́ rẹ gbọ́ àdúrà jésù olúwa wa mo gbàdúrà lórúkọ jésù kristi nazareti gbogbo etí tó gbọ́ mi àti àwọn tí yóò máa gbọ́ gbogbo ibi tí ẹ wà lórúkọ jésù ọlọ́run kó dáhùn àdúrà yín ìrànlọ́wọ́ ọlọ́run ó yá kó jà wáyé yín bí ẹ ti béèrè ní òwúrọ̀ yìí lórúkọ jésù ọ̀run yóò ṣe fún yín wàá rà àánú gbà lórúkọ jésù látòní lọ ayé ẹ tẹ̀síwájú wàá tayọ ò dúró sójú kan mọ́ gbogbo èpè gbogbo ọ̀rọ̀ òdì tá a ti sọ sí ayé rẹ ẹ̀jẹ̀ jésù parẹ́ lórúkọ jésù mo sọ ọ̀sẹ̀ yìí lọ rí ire gbà lọ rà àánú gbà mò ń retí ọ̀rọ̀ ẹ̀rí rẹ bí olúwa ti ń bẹ wàá jẹ́rìí wàá gbégbá ọpẹ́ ó ti rí bẹ́ẹ̀ àṣẹ́gun ògo ní forúkọ mímọ́ ọlọ́run jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù god bless you a ó pàdé ní ọ̀la orúkọ mi ni olúṣọlá ṣọbọwálé yóò dára fún yín jésù olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù.